wọ́n fi mọ rírì ìmọ̀ wá ìmọ̀ ẹwọ́ wọn kó bàbá náà Al-Harithi torí kọ́ bá wádìí kankan tó rú lójú ń bí ẹ̀sìn ni wọ́n kó bá torí ẹ̀ rìnrìn tó lé ní four hundred kilometers láwọn àrìn tí ò rọrùn kìí ṣe rìn pléènì kìí ṣe ti mọ́tò kìí ṣe rìn ìjọ kan kò sẹ́ni ó lè gbẹ̀sìn láàrin Mẹ́kà sí Mẹ́dínà ìjọ kan kọ̀ọ̀kan sí ni kọ́ra bí òní sùn ọgbàǹjọ méjì mẹ́ta nítorí nǹkan kan lóru lójú ń pọ̀ ọ̀rọ̀ ẹ̀sìn rẹ̀ ọlọ́run á sí ọ̀pọ̀lọpọ̀ ọ̀nà fáwa ń rọrùn lónìí ẹlòmíì ò tún wá mórí ọlọ́run ẹ wá rí wọn wá tún kíga wá síkalẹ̀ mọ́sálásí míì wọ́n tẹ hálíkọ̀ kalẹ̀ èèyàn kẹyàn méjì náà lẹ́ẹ̀ máa rí bẹ́ẹ̀ àti ní ẹsẹ̀ ń dàrú ayé ò rí bí ayé àwọn sọ̀hábé kò lè rí bẹ́ẹ̀ torí pé àwọn ka ọ̀rọ̀ mo fẹ́ gbọ́ ẹ̀sìn mi yé kí lọ́lọ́run fẹ́ kí ni ọ̀fẹ́ léyìí tí ò nira àwọn ka kún púpọ̀ ẹ pé lè yọ jẹ ẹ̀kọ́ fẹ́ ní kọ̀ọ̀kan wa náà èèyàn máa gbìyànjú ni bí ẹ ti ń gbìyànjú ń pa àtàyé yín náà àdúrà mùsùlùmí ni rọ́bà náà áàtì náà fi dùnìyà hasanatan ọ̀fíl áàfẹ̀rọ́tí hasanatan wọ̀kínà àzàbànà. ẹ bá lẹ́lọ́mí ọ̀wá ṣe interview Maiduguri bí Maiduguri ti gbóná tó nìsín. ṣètánì kan máa sọ fún pé bóyá tí wọ́n fi dààyàn nu nígbà táwọn èèyàn bá pọ̀ mẹ́ yọ lọ o. àmọ́ bí wọ́n bá ní lọ́fà mẹ́rin lásán pé ìmọ̀ká ń bẹ́ńbẹ́ ìmọ̀ súnà nísìnyí kó wọ́n máa wá wá wí. èyí tí ń bẹ ní gbèrí rẹ̀ nílọrin gan kọ̀ lọ. ọba àwọn mọ́kí sẹ́ẹ̀tì wá ní. bọ́ ẹ dákun ẹja fèrèsé lẹ́yìn náà. ìsìláàmù ọ̀pẹ́ ká má ṣe wàhálà ń pa ayé. wàhálà táǹsánà sí bákà mílẹ̀ dùnìyà. ìkọlọ̀ ń wínú ẹ̀rí ẹ̀ má wáyé rárá wọn àmọ́ wábítà bìkí máa àtàkà lọ́hù dára láàfẹ́rù ẹjá máa strike balance kájú àmùsùlùmí ọkọ̀ máa jó dodo pé ọba náà á ti rẹ̀ dúníyà hasanatan òfin àkẹrọtí hasanatan wàkínà ìdábàdà àwọn èrè pọ̀ bẹ́ẹ̀ ìgbésí ayé àwọn sábà bọ̀ sọ́ọ̀lẹ̀ nínú hadithi míì tó tún jọ eléyìí nípa pé ẹ wo wàhálà táwọn sálàfù ṣe kí mà tó wá rọrùn tí wọ́n kó jọ fáwa yìí tòkí àti wá bó ti rọrùn tó yìí náà ọ̀pọ̀lọpọ̀ ò tún mọ iye ẹ̀ náà. Jábìrì ibn Abdullah radiyallahu anhu wà ní gbòòrò Màdínà lẹ́yìn tá nẹ́gbò sí láyé mọ́ sallallahu alaihi wasallam. ọ̀rọ̀ kan wá ṣẹlẹ̀ ẹnìkan wá sọ̀rọ̀ kan pé ó dàbí ó dàbí pàǹdẹ́bì ní báyìí ọ̀dà lójú ẹ̀mí jábìrù náà balẹ̀ kí ànẹ́bì wí bẹ́ẹ̀ wọ́n á ní mbolo ti gbọ́ alẹ́ ní táwọn gbọ́ ọlọ́dẹ abdullahi ibn unais al-ansori abdullahi ibn unais al-ansori òun ti wá kókó mẹ́dínà sáàmù ní gíga náà ọ̀rọ̀ ṣáàmù tí màdínà tó kọjá ọ̀rọ̀ maka tí màdínà o lónìí ṣáàmù ń bẹ ní kọ́ńtìrì míì ní syria màdínà ń bẹ ní kọ́ńtìrì míì ní saudi arabia owó ti jìnà tó jábìrù ni mo wá lọ wá ọlọ́ ra ẹ̀sìn kó lè rí irun ìrìnàjò bẹ́ẹ̀ nítorí kíni min ajílẹ̀ hadithin wahid ìtàn yín bẹ́ẹ̀ nu musnad limami ahmed bẹ́ẹ̀ ó ní nítorí hadith ẹyọ kan yìí kí n rókò dòrò rẹ̀ mo wá tọ́jú ẹsẹ̀ tí mo mọ̀ pé yóò lè rìnrìn ìrò àjò sáàmù gbogbo ọjọ́ tí wọ́n bá gbà mí ìrìn àjò sáàmù sí mẹ̀dínà lè tóṣù kan kìí ṣe ọ̀rọ̀ uh, one thousand kilometer, yóò tẹ̀ jù bẹ́ẹ̀ lọ òré yìí wọ́n ní one thousand kilometer, láàrin Saudi nìkan ilẹ̀ Saudi tó lọ́pọ̀ yọ̀fẹ́ tó lọ́pọ̀ mẹ́ta àbí mẹ́rin gbogbo ilẹ̀ Nàìjíríà yìí ẹ̀yàn wá jáde gbogbo bẹ̀rẹ̀ ṣẹ̀ tún wá mọ́ ọkọ̀ tó dé sáàmù yóò dé yóò kọjá yóò kọjá gbogbo Lebanon yóò kọjá Urdun kó tó délẹ̀ sáàmù gbogbo ẹ̀ ní jábìrì wá gbẹ̀sìn nítorí kíni hadith ẹ̀yọ̀ kan nígbà tó ń wá dé sáàmù nígbà tó ń wò gbogbo nǹkan mi wá ilé Abdullahi bin Unaisi lòún béèrè òun ti dọ́dọ̀ rẹ̀ nígbà wọn wí fún un pé ẹnìkan wá ó ní kí ló kọ òun ní jábìrù ó sáré jáde ní ti jábìrù sọ́hábí yóò rọ́sùlù sọ́lá ọ̀sẹ̀lẹ̀. kí lè wá ṣe ọmọnìyàn ajílẹ̀ hadithin sami'tuhu annaka tarwi torí àdéhì kan tí mo gbọ́ ni wọ́n lọ gbà wá. nítorí ẹ̀ láti gbòòrò Màdínà ọwá kínní kọ̀wàṣà bó ti gba hadith ìhun tán abdullahi bin ounai ti wí fún bó ti gbọ́ lẹ́nu anabi tán ó ti padà sí sí madina kí hadith ìhun ká fi káǹfààní náà fi kárí. ó ní abdullahi bin ounai ti ansori lòun gbọ́ anabi wí sallallahu alayhi wa sallam lára àṣẹlẹ̀ alikiyama ni tó bá di jọ́ gbẹ̀ndẹ̀ alikiyama tọ́lọ́mọba ti dájọ́ ibi tó ń kálukú ọmọ aná àtọmọ àlìjánná àdìsí tó gùn díẹ̀ ni táwọn òǹkàlùkò dìde gorlan loratan bohma wọ́n ní bàbá wa kan pé kóńkàlùkù ọmọ ná lọ́nà ọmọ àlùjáná lọ́nà ọlọ́run wa ni wọ́n pípẹ́ ọlọ́run sọ pé láyàmbági kò ṣeé láyàmbági kò ṣe kí ni kò rọrùn bẹ́ẹ̀ kò pọ́síbù àyẹ̀dẹ̀kùlà ahadun min ahli aljanna ti aljanna ẹmin kẹ́nìkan tó ti jẹ́ ọmọ aljanna kọ́ wọ aljanna wà lè ahadin min ahli nari mazlamatun indahu tawari inú rẹ́kọ́dù rẹ̀ pé ó sì kọ́ ẹnìkan tó yàn jẹ́ ta ló yàn yìí inú àwọn tí ń lọ náà ọmọ lòun àmọ́ tí ó kọ lẹ́sẹ̀ tó kú òun ni pé a ọ̀yàn nìkan jẹ ta lọ́yàn jẹ yìí ọmọ ná fún àwọn táwọn ti já sí ná ọ̀rọ̀ wọn lọ ná. bẹ́ẹ̀ náà láyà ń bági kọ̀ rọrùn pọ́síbù àyẹ̀dùkúlà àhàdùmín àhàlì náà rìn náà ẹnìkan náà ti ti ń lọ ná kò ní tí ìrí náà gan lọ wàlẹ̀ àhàdìmìn àhàlìjánátì mọ̀sílámàtún ìjà kátó abánú rẹ́kọ̀dọ̀ pé ọkàbòsí kan o ó ṣe fún ẹnìkan nù ọmọ àlìjánà Eh, abdullahi bin naifi wa parí àdíjì ká nẹ́bí ní wàláwù lápùmá walau kọ́dà bó ṣe pọ́ ọ́síláàpù rẹ̀ ọgbàgbà lójú ọmọ iye ojú dẹ̀yìn ń gbá ní títì lónìí ẹ̀ tó lé áfíríkà yìí àwọn èèyàn gbèrú gbèsè ayé bá wọn ẹ máa lọ títì lẹ́rìí táwọn èèyàn mọ kẹsẹ́ wọn mọ yasọ mọ́ra wọn lórí kíni àwọn èèyàn mọ wò ó kí sórí àwọn ilé ìkúra yìí tí wọ́n ti ń gbèsè ayé bá wọn mọ́ ọ̀fẹ́ tí ó dúnmọ́ kan títí nàìjíríà yìí táwọn kan nílùú àwọn. ànábì ni wàláwù wàláwù dákun kọ́lá bó ṣe pé ìgbàtí kan ó lè má mú ọ̀rá lìjẹ́ náwọ̀ tí wọ́n yẹ gbẹ̀sán ìgbàtí ń lára rẹ̀. mọ́sílámà àbòsí ànábì wa dìṣà bó ti lè wù kó kéré tó kọ́lá bó ṣe ni ó ṣe gbàtí kan ẹlòmíì bíi tí kà wà nù ẹlòmíì dé bọ́mọ kan bá ń bọ̀ nísìnyí tó wà ń kọ̀rọ̀ sẹ́nìkan ọmọ yóò sẹ́ o yóò sì sọ́n kù. nígbà tó ń gbé nàìjíríà yìí náà yìí òun náà ni ó sì tún máa sáré kí ló ṣe ọ́ kí ló ṣe ọ́ pé bàbá rẹ̀ òkú rí òun ẹ̀gbọ́n rẹ̀ kan òkú rí òun nǹkan tí gbogbo ẹ̀ tí ó hàn ń bọ̀ wọ̀láwọ́lá kọ́là bó sì gbá títàn kọ́là sì kó kan ọlọ́run ló wí bẹ́ẹ̀ o láyà ń bàjí kò lè rọrùn bẹ́ẹ̀ ọmọ wa ru ẹrù ẹlẹ́rù la àlìjẹ́ náà wọ́n gbà á tó lọ nípa báyìí eléyìí nítorí ẹ̀ ní jábìrò torí ẹ̀ láti gbòòrò mọ̀dínà ló torí ẹ̀ lọlẹ̀ ṣáàmù bí jábìrò ọba lọ ń jọun báyà làwọ̀ gbádùn ìsìn lónìí ara yóò fi mọ kíma àwọn sọ̀hábì ànábìnú sọlọ́lọ́ sọ̀rọ̀ ọlọ́run kọ́mọ́sá àlékún yọnu rẹ̀ fún wọn òun ni gbogbo ẹni tó bá rí tí ẹnu rẹ̀ ń wa rọ́ọ̀fù ń pa aṣọ abẹ́ ànẹ́bì kan olórí ibú ni o ọ̀nà sí o àwọn kan ń pera wọn ṣé àbí wọn ń pera wọn ó jẹ́ wọn kó bọ́ o àwọn tó ṣe wàhálà báyìí kẹ́nìkan wá máa pé tani ẹsẹ̀ lọ́hùn wọn ṣe máa súnmù lóòótọ́ àmọ́ wọ́n dáa ju wá lọ bí mara àhẹ̀ ẹ̀gbáǹpù ẹ̀yọ̀ kan lélẹ̀ ìdààmú wa ìdánilẹ́dẹ́wẹ̀wò mẹ́nu wa nísìnyí lọ ṣáàmù láti mẹ̀dínà nítorí àdìsí ẹyọ kan fún òní gun lówó mẹ́. ẹ ẹlòmíín fẹ́ lè máa béèrè pé wá sí àbí alikọ̀ gan ṣé yọ yọ owó mẹ́